gbogbo ìgbọ́n àdúró ṣiṣẹ́ ẹ̀jẹ̀ tó ń sọ fáwọn èèyàn náà gbogbo ọ̀sẹ̀ káwọn ará pẹ̀lú ọmọ káwọn ará lẹ́nu ọmọ ṣe ẹ̀ tó ń sọ fáwọn tó dẹ̀kẹ́ tí wọ́n ṣe afárafà wà lọ́wọ́. Màá àwọn alẹ́gùn sàn àtọ̀kàtọ̀. Thank you.

Eh, tí èèyàn bá eh, tí èèyàn bá sin adìẹ tí ajá wa bùjẹ ajá gíríkì ni kò tí ajá greek ni àbí ajá sáà bùjẹ lẹ́gbẹ̀ẹ́ àmọ́ kò tí kù àbó tí kú kò tí kù wọn ti tẹ wá ti tí tí wọn bá rí dú tí wọn sọ pé bá ọ pé ju tí kù pé dídùn náà ni bẹ́ẹ̀ ni dídùn náà ló pa tí wọ́n ṣe kí wọ́n dúró adìẹ tí ó ń tọ́ àwọn ilé adìẹ ń pa ó lẹ́tọ̀ọ́ kí wọ́n tọ̀ wọ́n jẹ kì í ṣe jífà ìmọ̀ tó bá jẹ́ pé kó tó mọ́ ọbẹ̀ àbí kó da ọbẹ̀ dé lọ́rùn ni adìẹ ti kú so ó ti di so ó ti di jífà nìyẹn o kọ́dà bàbá fi ọbẹ̀ rìn lọ́rùn lẹ́yìn dàn ó ti di jífà kú bẹ̀tẹ̀ kò lè jẹun dàn ó ti tó bá bá ọbẹ̀ tó bá jẹ́ pé kò tí ì kú ọ̀rọ̀ àbọ̀sẹ̀ ẹran náà ni ajá bùjẹ ni ajá rẹ̀ kankan lára ẹni kankan sí sọ òwá tí ì kú so àbí mọ́tò ọgbà ni kò tí ì kú kẹsẹ̀ pé kẹsẹ̀ pé kí n tó dọ̀bẹ̀ dé lọ́rùn ló kú ọ so ti láàrin ọdún ọ̀sẹ̀ máa fi ọ̀bẹ lé lọ́rùn gbà ọ̀hún ǹgbà kò tí ì kú èèyàn wá du dídú tí èèyàn dún náà ni èèyàn fi pa so ti èèyàn lè jẹ èèyàn lè jẹ tí ọba sì nǹkan mí tí ó lè wà lára ìkànnì kí wọn má jẹ òbọyá bíi disease àbí ìtàkàlà soso sórí èèyàn lè jẹ ọlọ́run bàlá tó nínú ìbéèrè kejì pé ọmọ èké tí ó bá jẹ ẹlẹ́dẹ̀ ẹ̀ tẹ́ ń ká má jẹ bí ẹlẹ́dẹ̀ kankun la àbí ajá kankun la tí wọ́n ń ká má jẹ àbí òun wá jẹ àbí wọ́n so ẹran ṣe ń bìkan òun wá jẹ láì mọ̀ so ó ní sí ọmọ ẹ̀kẹ́ mu lẹ́sẹ̀ ìdáhùn ni kọ́kọ́ gbé láti ibi tí ó bá màgà kájọ pé ọmọ ẹ̀kẹ́ bá mọ̀ pé ajá ni wọ́n ṣe níbìkan àwọn kò ń jọ àtọ́ ajá wò òun ti àwọn tó ṣe bí lónìí ó wà jẹ́ wọ́n ní kí wọ́n tajà o òun náà fẹ́ máa wá jáse lónìí àbí ẹlẹ́dẹ̀ ọlọ́kọ̀ọ́sọ ládà tí ó bẹ̀rẹ̀ ọmọ wa tí ó bẹ̀rẹ̀ mùsùlùmí wọ́n wá jẹ́ ìdáhùn ni pé ọmọ wọn lẹ́ṣẹ̀ ọmọ kan ọmọ mà jẹ́nu ọmọ wọn lẹ́ṣẹ̀ ìgbà kí wọ́n sọ pé kò lẹ́ṣẹ̀ ni pé ìgbà tí ọmọ ọba ti bàlágà ń ò tí ì lakùn sí bọ́lọ́rùn kò tí wà mú kálá ṣùgbọ́n kì í ṣe pé báyà òbí rẹ̀ ọmọ òwò kan máa àmọ́ tá a bá ọmọ máa jẹ ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́kọ̀ṣọ́ abẹ́ àbí ẹran kínní ẹran ajá ẹ̀rọ ọ̀ǹtàn ọmọ rẹ̀ kírun kò lẹ́sẹ̀ ẹni tí wọ́n bá ti bàlágà tó ní làákàyè àti lákàtúgbà ní wọ́n máa pẹ̀sẹ̀ lẹ̀ fún ọmọ ti kìíní ṣùgbọ́n òun ní ká mọ́ ó ṣe ń tí ọ̀dà o òun ní ká mọ́ ó ṣe kíni ó ṣe ń tí ọ̀dà so lèlè pé tí ọba àmàmà tí ọba tiẹ̀ mọ́ mọ́ kò lẹ́sẹ̀ kọ́dà bọ́ bá ṣàgbàlagbà lọ́bàá yóò sì jẹ́ ẹran àbẹ́ran ajá àkànkànlá àjálàdọ̀ ọmọ ọkàn débi kan ní bóyá rẹ́fúráǹsì ọwọ́ rẹ́fúráǹsì nílùú kan kọ̀mọ̀ pẹ́ lẹ́dẹ̀ ni wọ́n wọ́n ṣe ń bẹ̀ kọ̀mọ̀ pé ẹran ajá wọ́n ṣe ń bẹ̀ sí àwọn pé wọ́n lọ jẹ́ pé wọ́n lè má ṣe ju lẹ́yìn lọ wọn ò sì máa lè jẹ́ pé lu èbó wọ́n lè jẹ́ bomi ní nàìjíríà náà lọ́wọ́ àjọ kìíní sòkòmà kò sí lẹ́nu sọ fún kò sí lẹ́nu sọ pé báyìí báyìí wọ́n ṣe jẹ́ kìíní ó ti jẹ́ tán àbọ̀tẹ̀ ti bu kíní kan jẹ́ bí wọ́n ti gbé mi sàfànùlà tí ó mà ó ń tàn wọn lẹ́sẹ̀ àgbàlagbàdàn bẹ́ẹ̀ni ọmọ eke ó ti ọmọ eke tó bá máa kí lẹ́nu kí ni mo ní òṣè ṣùgbọ́n wọ́n bá rí o obìnrin ọgbọ́dọ̀ sílẹ̀ obìnrin ọba rí dáadáa torí pé tí wọ́n bá sílẹ̀ tí ọmọ eke wọn ní kọ̀ lẹ́sẹ̀ lọ́rùn àbí wọn ní kẹsílẹ̀ fún <coughs> tí wọ́n bá sílẹ̀ tí wọ́n bá ń sílẹ̀ ìgbà tó fi dàgbà náà tó fi dàgbà lórí aburú náà nìyẹn kọ́nà kọ́ṣọ́ wa bẹ́ẹ̀ so òbí ọ̀dọ́dọ̀ máa wọ ọmọ rẹ̀ kó sọ pé kódà tí ẹ má chain ẹ̀ pé ọkùnrin ọ̀dọ́dọ̀ bí chain sọ́run wọ́n mẹ́kẹ́ bá fi chain sọ́run kò lẹ́sẹ̀ kò lẹ́sẹ̀ ṣùgbọ́n òbí ọ̀dọ́dọ̀ máa wọ kó fi chain sọ́run bí ọjọ́ kò bá bá mu náà pé kò bẹ́ẹ̀ máa fi chain ṣe ẹ̀ṣọ́ fún ọmọkùnrin rẹ̀ nínú ọdún nínú kínní lọ́lápá ọmọkùnrin bá ní o ọmọbìnrin gbọ́n tó bá kí n tó da jùlọ àwọn onímọ̀ pé ká má fi ṣẹ̀ṣọ́ fún pé torí pé òbí tó bá má máa ráṣẹ́ ní fún tí ní ṣẹ̀ṣọ́ fún lọ́rùn òbí náà lẹ́ṣẹ̀ ọmọ òní lẹ́ṣẹ̀ so tọ́nu kí bá má máa lo chain fún rẹ̀ ọyọ kọ́ máa sọ pé ah, kò bá mu ọmọ mi yọ kò da ìsàmù ò sí lẹ́tọ̀ fún bí fọ́kọ́ ọkùnrin ọmọ kẹ́mi ah, ọmọ kéde mi lè sọ láti bá mẹ́kẹ́sì ọ̀gbẹ́ni bẹ́ẹ̀ àti kékeré ni ẹ̀mí àti kékeré ni kíni. wọ́n lọ sọ mí kí n kọ́ mọ̀ ẹlẹ́sìn tó bá ń ṣe dáhùn fíọ́lẹ́ ń sìn yóò mọ̀ ọ́lá di dàdà ọ̀rírọ̀ àwọn ọ̀rá àwọn kátó orí títì tí wọ́n ń ṣe kíni tí wọ́n ń lọ chéènì àti báyìí báyìí báyìí àti kékeré náà ó ti mọ̀ ọ́lá. so ọmọ ẹ̀kẹ́ sì kìnnì ọ̀nà ìsọ̀wọ́ ìbọ̀lẹ̀ ọ̀nà ìsọ̀wọ́ ìbọ̀lẹ̀ ìrẹ́gbẹ̀dá máa wọ ọmọ kọ́ máa ṣe ní tí ọ̀tọ̀ kí wọ́n sọ pé ọmọ ẹ̀kẹ́ gbẹ̀kọ́ lẹ́sẹ̀ èyí wọn tó bá jẹ́ pé nǹkan tí àwọn máa ń ṣe ẹ̀ṣẹ̀ tí àwọn máa ń ṣe tí wọ́n wá láàrin àtọ́láwọn ọba ni o ǹgbọ́n tó bá ní ṣe pẹ̀lú ẹ̀dá ni ẹ̀sẹ̀sẹ̀ tó jẹ́ pé ìdájọ́ tó bá jẹ́ pé wọn ò ṣe májẹ̀mú pé kí òun tàn òun kó nílò akẹ́ àbí kó jẹ́ ní tó ní mímọ̀ nípa nǹkan yẹn òun wọ́n ń pè ní àṣìkẹ́sọ́ọ̀bù wàdà ẹ̀yù àbí alifọ́kùn wàdà ẹ̀yù àbí fọ́kùn ẹ̀kbár tọ́mọ eke bá ṣe ọmọ eke garanti nǹkan tó ṣe wọn òbí ọba sán látòjú ìsìn ọlọmọ eke ọlọ́lẹ̀ pàdé aládìẹ kò ní lọ lọ́fẹ̀ẹ́ àfi tọ́ládẹ àfi tí aládẹ bá yọ̀ǹda lókù bàbá rẹ̀ ó sì kíni yóò bí àfún ṣèbí àwọn ohun tó jẹ́ kó ṣe lékeré tó jẹ́ ṣe bẹ́ẹ̀ bàbá so ọmọ ẹ̀kẹ́ ó sì kíni tọ́ba ẹ̀kọ́ kàrà bá tọ́ba lówó tọ́ba jogún ọ̀rọ̀ ni kásán pé ọmọ òrukàn tọ́ba jogún ọ̀rọ̀ ẹni tí máa ń tọ́jú ẹ̀ tí ń ṣe ọjà tí máa ń bójú tó dúkìá rẹ̀ yóò yọ ibi dúkìá rẹ̀ tí ọba lè san fún lọ́fẹ̀ẹ́ àbí tí ọba lówó tó lè san fún lọ́fẹ̀ẹ́ èyí wọn ń pè ní asọ́kùnrin ọ̀dà ẹ̀yù kọ́mẹ́kẹ́ kọ́lọ́lẹ̀ kọ́ kẹ́kẹ́ ọlọ́dọ̀ fi gbá blọ́ọ̀kù ẹnìkan wọ́n ṣe blọ́ọ̀kù kalẹ̀ tí wọ́n fi ń tolé tí wọ́n sáwọn sáwọn sáwọn fi kọ́lé wọ́n blọ́ọ̀kù kan kékeré dídí lóṣọ àbí machine náà ọkàn lọ dáwọ́ ló máa ń sàn dáa kí wọ́n ti ń pè àwọn blọ́ọ̀kù kọ́lá bó ṣe blọ́ọ̀kù kan tí wọ́n tọ́ wọn bá náà ọ̀yọ̀ǹda lóṣèkì ni wọ́n sọ pé ọba ní kéni eléyìí yàtọ̀ torí pé alìkìtọ́bù wádìí nù alìkìtọ́bù sábà ti rí sábà bí hùn sábà ti sábà bí àdìdájọ́ kọ́dà ẹlòmí lè dàdá ń jọ mi látọ̀jú ẹ̀sìn kéèyàn ó sùn tí àgbẹ̀ kéèyàn bá sùn ẹni tí bá máa jẹun pátá wá jẹun pátá wá jẹun pátá wá jẹun pátá tí ẹnìkan wá gbé aago kalẹ̀ tó wá ibi tó ti jẹun pátá àfẹsẹ̀ gba aago aláago kan aago bá fọ́ àbọ̀já bọ́ wá dìkín tí àgbẹ̀ ti fágo nù ṣùgbọ́n tí àgbẹ̀ tó sùn tí ó tó ṣe nínú ojú oníṣẹ́ àgbẹ̀ kọ̀lẹ́ṣẹ̀ nípa pé kọ̀lẹ́ṣẹ̀ ọkùnrin wá dé ọkùnrin tàkìlẹ̀ sí yónù wípé adájọ́ tí wọ́n máa ń ní àbí kí wọ́n wà ní kára ah, conscious kó sì ní kó sì ti ṣùgbọ́n ìdájọ́ kejì ni pé tó bá ti rí nǹkan tí wọ́n ní kọ́ máa ṣe àbí tí wọ́n máa lọ́ mọ́ ìdájọ́ ìdí kan tó bá ti ṣẹlẹ̀ báyìí dé ẹ̀ ńlá káyì kò ńlá káyì so wọ́n dájọ́ lórí kan lórí tó ti yé wọ́n dájọ́ lórí kan lórí iná ló jẹ́ pé tó bá sùn tó bá ṣerú kaba o tó bá fi ẹsẹ̀ gbọ́n mọ́ tó bá fẹsẹ̀ gbà nǹkan nǹkan nǹkan jẹ tí ọ̀ máa mọ́ kọ́lá kọ́ ẹ kó tẹ̀ jẹun kọ́ wá wó látòrí bẹ́ẹ̀dì gbìyì ọkàn wọ́n lu dúkìá nìkan náà bàjẹ́ bí agota rinsin agbábáfọ́ wọn náà kò lẹ́sẹ̀ bọ́ọ̀lù kan sọ pé àṣẹ bọ́ọ̀lù àìrẹ́gbọ́n tó ṣubú ó tó ṣe bì ó tó ṣe bì lórílẹ̀ ó sọ pé ọ̀nà sọ̀rọ̀ lọ́wọ́ ẹnì kò lẹ́sẹ̀ ṣùgbọ́n agbo yẹn ló ṣe kìnnì yóò rà rẹ̀ yóò rà rẹ̀ tí ọba sí rẹ̀ yóò sanwó rẹ̀ kéemánì so that eléyìí ń ṣètọ́ bò wá bẹ́ẹ̀ ni ẹni fi ń ṣàlàyé pé ọmọ eke tí wọ́n bá ló kéré n tí bá ń jẹ́ pé láàrin pẹ̀lú ọlọ́run ọba ọ̀hún ní kẹsẹ̀ lẹ́kùn kò ní lẹ́sẹ̀ kò sí ní jẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tó bá ní pé ó ní ṣe pẹ̀lú alifọ́kùnmọ́ alùwàdàẹ́yù alifọ́kùnmọ́ alùwàdàẹ́yù fọ́kùnmọ́ ẹ̀kbár tí wọ́n sọ fún wa nù ṣẹ̀rí àpé tába ti rí májẹ̀mú rẹ̀ o àtàbá ti rí sábàbí rẹ̀ o ìdájọ́ náà máa ṣẹlẹ̀ ó ń tọ́ ní láàkẹ́ kò ní láàkẹ́ ó ti pinnu kò sí pinnu kò sí tọ́kàn yẹn. mo rò pé ọ̀rọ̀ ti yé so látara bẹ́ẹ̀ rọ amẹ́kẹ́ tó bá ba nǹkan nìkan jẹ́ obìnrin ó sì kí ni yóò bí àfún tọ́yẹ́ pé amẹ́kẹ́ náà bá lówó fúnra rẹ̀ tọ́yẹ́ pé ọjà bá dánmọ̀ orúkọ wọ́n yọ ní dúkìá rẹ̀ tẹ́ni tí ń gbọ́dọ̀ rẹ̀ tí ọba lówó tí ọ lè san àbí tọ́ba bẹ́ san kó sàdé kò dé lákọlẹ̀ kó sì má yọ tayọ kó sì má yọ tayọ rẹ̀ kọ́dà bẹ́ẹ̀ má wéèrè wọn náà má jà burúkú sọ abẹ́ tọ́ba máa ba nǹkan nìkan jẹ́ tọ́yẹ́ pé kì í ṣe pé wèrè tí láwọn ará rẹ̀ tí wọ́n túlẹ̀ tí wọ́n mọ̀ pé àbíkẹ́ni wọn ti ń pè tí tọ́sàbà fún nìkan jẹ́sà wọ́n yọ ọ̀nà dúkìá tó wá fi lẹ̀ inú dúkìá rẹ̀ tó wá ba nǹkan nìkan jẹ́ òun ní jẹ́ àtẹ́ pé ó yẹ pé kí ní sọ ṣùgbọ́n tọkàn wa dẹni pé wọ́n yọ ọ̀nà dúkìá rẹ̀ ó sì tán ìtàn kàn ṣe tí àbá ní yọkàn tó jẹ́ èèyàn rẹ̀ sọ̀rọ̀ náà balẹ̀ tó ní ìmọ̀ sọ̀rọ̀ látàrí lẹ́yìn bí ìdájọ́ ti ọmọ ẹgbẹ́ tó bá lo tó bá jẹ àbíkínà tó ń pè tó bá mọ̀ màdùn tí ọ̀tọ̀ àbọ̀ṣe kan ọ̀tọ̀ ọ̀nà ṣẹ̀ríà nù ṣùgbọ́n ìmọ̀ fi ṣe ọmọ sọ́lá ilé ìka fi ṣe àtọ̀ láàrin àsọkún àtàkùrẹ̀fẹ́yù àti àsọkún àlùmọ̀dẹ́yù so àsọkún àtàkùrẹ̀fẹ́yù يشترط فيه العلم والقدرة nígbà tí ń jẹ́ àsọkún àtàkùrẹ̀fẹ́ nǹkan bá jẹ́ wọ́n fẹ́ kí wọ́n mọ̀ nípa nǹkan yẹn kí kí wọ́n mọ̀ dájọ́ nǹkan wípé nǹkan báyìí bó ti jẹ́ ni tí wọ́n bá mọ̀ ọlọ́run fi bíyàn ọmọ kún náà mọ̀ àzìbí na hátà ní àbá àfàràsúlà ọlọ́ àhàlàkùnrin ọlọ́ àná àhàlàkùnrin ọ̀hún min qabli min qabli لولا أرسلت إلينا رسولا فنتبع آياتك من قبل أن أن نضل أو نخزى so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so náà ayé àtọ́ jẹ bẹ́ẹ̀ so ẹ ṣùgbọ́n bẹ́ẹ̀ ni alukódúrọ̀ kéèyàn lágbára ti ṣe nǹkan ó wà nù alukótọ́bù wájú kéèyàn bá lágbára ti ṣe nǹkan ọlọ́run ìbíyàn lápèjúwe wọ́n ní kéèyàn jìnnà sí àárọ̀ òkú mi tẹ̀wọ́n sẹ̀rí àníkàmájẹ ṣùgbọ́n èèyàn wà níbi kan tí èèyàn lágbára ti kéèyàn lágbára ti jẹ́ tó jẹ́ halal èèyàn wà ní ju pápá yẹn travel kò sí nǹkan kan tó jẹ́ halal tí wọ́n lè jẹ́ kú bètè rẹ̀ rí ọlọ́mọ àjàrà gbogbo àbí ọ̀rọ̀ àwọn tẹ́ pé bí tí wọ́n já sí dodo àwọn tí wọ́n sin àwọn tí wọ́n jẹ́ ẹ̀rọ ajá àbẹ̀rẹ̀ ẹlẹ́dẹ̀ ọlọ́kọ̀ṣọ́ wọn bẹ̀ tó tó mùsùlùmí o nínú kan yẹn kan sáré kò sí tí ebi ti fẹ́ lálà séèyàn tí wọ́n bá jẹ́ yẹn lè pa èèyàn lè kú àbí èèyàn ah so so that ṣẹ̀rí afáyẹ́lẹ̀ pé kí ó ń tọ́ wọn ṣe kí ni kò jẹ́ ó wá rí nǹkan ní ìtọ́ yàtọ̀ sí i. ṣùgbọ́n alkitabu taqlid alwadi ayo láò ṣáàtì fi hìrà rẹ̀ èèyàn ládàá ṣe nǹkan kò ládàá ṣe nǹkan o èèyàn nípa mọ̀ nípa nǹkan nípa nǹkan yẹn o wọ́n fi bìyàn tí wọ́n bá ti rí sábàbí nǹkan lára yẹn tí wọ́n pé sábàbí wọn bá ti ṣẹlẹ̀ látara yẹn tó ti rí àti bí mas'ala méjì níbi mas'ala méjì ìdájọ́ méjì ni alkitabu ta alwadi ayo náà wọ́n máa ń fẹ́ kí wọ́n mọ̀ nípa nǹkan kí wọ́n sì lágbára nípa nǹkan yẹn kí wọ́n má sì lè jẹun lọ́wọ́ fi ń lé kí wọ́n tó lè fi gbìyàn kí wọ́n tó lè fi gbìyàn kí wọ́n tó lè fi gbìyàn so ká má yìí fagun so eh, bí ó ṣe jẹ́ nìyẹn ní kòkòrò tó afá kàtún náà afá bàtà méjì. àwọn ènìyàn wọn tọ́jú ọkùnrin bàkẹ́rẹ́. ẹni tó ń ṣiṣẹ́ àbí sáfàdà mi gbẹ́kọ̀ ẹni tó ń ṣiṣẹ́ àbí ó ń ṣiṣẹ́ níbì kan bóyá ṣèjọba àbí iṣẹ́ aládàáni wọ́n máa tún ṣe business níbi iṣẹ́ yẹn sílẹ̀ àkókò tí wọ́n ní kó máa ṣiṣẹ́ ní ṣe business níbẹ̀. ẹni náà ní lákòjú ẹ̀sìn bóyá wà sí iṣẹ́ níbi iṣẹ́ ìjọba àbí iṣẹ́ aládàáni bóyá eight hours àbí àbí ten hours and eh, ten hours látọ̀jọ́ láti láti eight sí four Abi. wọ́n wá tún ṣe business láàrin àkókò yẹn níbi iṣẹ́ ìbéèrè ni pé ṣé owó yẹn sọ haram owó haram ni àbí halal ìdáhùn ni wípé tí business yẹn bá neat tí ò tako ṣẹlẹ̀ Ọlọ́run tí ò sì nìkan so owó halal ní ṣùgbọ́n ní tó ń ṣe kò tọ́ tí ń fi àkókò tán ní kó fi ṣiṣẹ́ tí ń ṣe bísínẹ́sì mú yóò gbẹ̀sẹ̀ ló léyìn torí pé ọ̀ràn ọ̀rọ̀ àmọ́nà ọ̀ràn ọ̀rọ̀ àmọ́nà ọ̀rọ̀ láre ọ̀rọ̀ láre tó ti yé ọ̀rọ̀ láre tí wọ́n ní àsìkò tí wọ́n ní kó fi ṣiṣẹ́ ó wá tó ń ṣe bísínẹ́sì mí níbẹ̀ ọ̀rọ̀ àmọ́nà láre torí pé tí ọba ò lè sọ fún wa pé tẹ bá gbà wọn síbi iṣẹ́ òun ní bísínẹ́sì wọn máa ṣe o àwọn máa ṣe bísínẹ́sì ní àkókò tẹnikọ́ máa fi ṣe ṣé wọ́n á dá lóhùn tí wọ́n gbà wọ́n ní ah, wọ́n ní fàyẹ́lẹ̀ àbí wọ́n ní ẹ̀fàyẹ́lẹ̀ fẹ́ lómi kí ni wọ́n sọ wọ́n ní ẹ̀fàyẹ́lẹ̀ <coughs> fẹ́ lómi ẹ jẹ́ káwọn tí ò ní bísínẹ́sì wá ṣiṣẹ́ kékeré sọ ibi tí wọ́n ti bísínẹ́sì ó lè kò sí iṣẹ́ lè láyẹ kò sí ọ̀padà tó bá ní kò kò kò sí àbí tí ọba ṣe yàn wájú wọn àbí tí ọba ṣe kékeré lòun máa ṣe kékeré rárá wọn padà wọn yọ padà wájú ọkùnrin tí pé yóò takora wọn. téèyàn adámanìyàn ṣe é sẹ́yìn pé téèyàn bá ti rí yàn tọ́kọ̀ yẹn pẹ̀lú ọlọ́run ọba àwọn ẹ̀dá mi nìyẹn ẹ sábà sọ ẹ sábà sọ agbègbè yẹn òun lẹ́ka wọn sọ́jú pé tí èèyàn bá rí yẹn yẹ kí n ṣe kí ni kí n bẹ̀rẹ̀ ọlọ́run ọba jọ bí ṣùgbọ́n ẹ sábà sọ lẹ́yìn ìgbà tó máa ṣe máa sábà múra ṣiṣẹ́ ìgbà tó bá ṣe kí ni o ìgbà tó bá ọlọ́ga rẹ̀ àbí tó bá rí pé kámẹ́rà wà ní kinní báyìí <laughs> so ǹdọ́tí ọba ti rí méjì tó ti kinní àká kọ́dà ó lè sọ pé ó lè sọ fún pátá ó fún kọ́lẹ́gà níbi iṣẹ́ pé bẹ́ẹ̀ kàn fẹ́ fẹ́ lọ wákàtí kan wákàtí méjì náà níbi ìyàwó kan bẹ́ẹ̀ tán fẹ́ lọ ṣe pé family ti kókó kàkà báwọn so yóò lọ wọ́n yẹ pé tọ̀rẹ́ náà torí pé tọ́ba ti tọ́ba ti lé ìrọ̀ náà lọ ẹ̀sẹ̀ máa pẹ̀ ẹ má jojú bẹ́ẹ̀ lọ o ṣe pé ọ̀gá lè dé tọ́gá bá sì máa máa gbá kọ́ba yín so tí ọ̀nà torí pé tọ́ba ṣẹlẹ̀ náà òun náà padà kí ètò ẹ̀sìn àkókò tọ́ ni tó fi jẹ́ pé ó ṣe lọ́run dábìlì pé ó ṣe lọ́run lára pé ó fi àmọ́ náà rè tó bá jẹ́ pé bí wọ́n ti ń bí ẹ̀ṣẹ̀ lọ́sẹ̀ wa ẹ̀ṣẹ̀ lọ́run máa tóbi tó ń bàmú bí ìrìn bá ṣe ń para ẹ̀ṣẹ̀ òun lára tó níbẹ̀ tí wọ́n ń paṣẹ́ lára àbẹ́rẹ́ tó wọ́n á síbi iṣẹ́ rẹ̀ láti pé kí wọ́n wá ṣe nǹkan tí kí wọ́n àti láti pé kí wọ́n wá ṣe sábìsì wọn lọ́dọ̀ so tí ò wá rí tí ò wá rí ṣe tí ò rí ẹ̀tẹ̀ rẹ̀ ṣe ah, yóò máa ní adá fún ga mọ kọ̀ọ̀kan bí fẹ́ẹ̀ sí bí fẹ́ẹ̀ sí ẹ̀ bá ní ìṣàlá business yẹn ó ṣe kékeré ní halal ní ẹwọ́n tó bá rí halal so ìfikà kò díhà lọ́ṣẹ̀lẹ̀ yẹn àjèjì business tó pé ọ̀nà halal kàkàbá business halal tó bá ṣe so ṣùgbọ́n ìfikèjì ni pé ibi tí wọ́n ní kó wà tó ti ṣiṣẹ́ àkókò yẹn ti ń lò fún ọ̀tọ̀ ní ká sọ pé àwọn fún bẹ́ẹ̀kì wákàtí kan one and a half àbí one and a half pé one and a half ọ wá ní pé business yẹn ẹ wá

ṣàánú. Náà tí òkú bá kó àwọn kò fẹ́ ìjọba òkú wa lóko mùsùlùmí náà wọn máa sáà ń lọ́kọ̀ sí nǹkan tí ìjẹ́ kí ìgbẹ̀gbọ́n da tókù bá kú. A ti sa àlàyé nípa tẹ́ nígbà tókù Eh, àwọn kan tó yẹ kí wọ́n ṣe náà kan tó wọ́n sọ ti yé káàdì sọ̀dọ̀ ibi kan ogun mo lọ́rọ̀ pé kò fẹ́ pin tó ń da padà ní àárọ̀ yìí àti ọ̀gá sì wà kíkà ṣùgbọ́n wọ́n sọ pé wọn ò pin ogún òkú tó kọ̀ bá sọ wípé àìpé ogún òkú ní ọpẹ́ jẹ́ pé òkú lọ sọ pé ẹ má pin ogún òun o ẹ má ṣe kí ni ẹ má pin ogún ẹ sá fi ogún lẹ́ẹ̀ ẹ sá jọ wé ìbí iṣẹ́ tó ní ẹ náà iṣẹ́ tí yín ẹ̀rọ dẹ̀dẹ̀ tó ń pẹ́ ọdún yẹn ti lọ skul ẹ̀rọ ẹgbẹ́ wa kọ́dà àwọn tọ́ yín ẹni tó kíní kejì kejì ẹni tó kíní masters ẹni tó kíní ẹni tó kíní jọ ní first degree lẹ́tọ́ kún un ṣe ẹ sáfẹ́ gún un lẹ̀ ẹni ẹ̀ṣẹ̀ kí yẹn ṣe àparí àbí ẹ sáà ṣe bó ti wù yín àbí ẹ sáà ṣe bó ṣe so bó bá ṣe wù kẹ ṣe ẹ má pín ẹ má pín o ẹ má dáhùn afáyẹn lóhùn pé ẹni ọdún kan so ẹ má so ọ tó bá wù ẹ sórí ìwọ ọmọ àkàwọ ọmọ àyálé ìwọ ni kò mú kan láì sórí ìwé tó wà ní kẹ́ni báyìí báyìí sọ́rí wa yìí ọdún tí mo kọ́kọ́ ṣe kí ni báyìí wáyà lọ sí báyìí lọ sí báyìí so ẹ bá ṣe lẹ́yìn òkun ló ṣe rẹ̀ ìbámu òkun lẹ́ṣẹ̀ yóò jẹ́ kíṣàyà lọ́dọ̀ lọ yóò jẹ́ kíṣàyà lọ́dọ̀ lọ wọ́n máa máa ṣe irun tí ọ̀dà yóò jẹ́ kíṣàyà lọ́dọ̀ lọ àfi tọ́lọ́ bá forí jìnnà kù nítorí kú mú mi nì tí ọba jẹ́ pé kọ́ wa máa máa ṣe àìmọ̀kan irú àmọ̀kan yẹn kò lè jẹ́ kíṣù lọ́dọ̀ lọ́wọ́ irú àmàkà yẹn kò lè jẹ excuse fún lọ́dọ̀ nítorí wọn ní kò lè jẹ excuse fún lọ́dọ̀ náà ẹn gbogbo ẹni tó bá ti wà níbi tí agbègbè táwọn onímọ̀ bá wà gbogbo ẹni tó bá wà níbi tí àwọn onímọ̀ bá wà táwọn ọmọ kí ó wà tí wọn máa ṣẹ̀rí àtọ́nà ṣẹ̀rí àyè tó lè sọ pé kí ni ìdájọ́ báyìí kí ni káyà àbí kí ni kọ́ tó ṣe káyà tọ́kàn á máa ṣe fẹ́ nú ẹ̀ ọlọ́wọ́ fi bí torí á máa ṣe fẹ́ nú rẹ̀ kí lóye tí ò béèrè ẹ dákun sí ọ̀nkálùkù wa tábàbẹ́ ṣe iṣẹ́ yìí business ṣé àní béèrè lọ́dọ̀ ẹni tó wà nípa bísíǹsì ẹ̀ka tó ṣe ẹjẹ́ kẹjá dáhùn ṣé á béèrè abáàdì béèrè torí kí láti ń béèrè nípa bísíǹsì ẹ̀ka tó ṣe ẹ̀ torí kí ni láwọn bá ṣọ́ọ̀tì ẹ̀yin ọba àwọn wa sọ yẹ pé ọjà ọ̀run bísíǹsì ọ̀run kí ló ń ta fẹ́ ṣọ́ọ̀tì níbẹ̀ kí ló ń ta àwọn ṣọ́ọ̀tì káàkiri níbẹ̀ sódà tí ẹlòmí ọ̀rọ̀ pé òun kàlẹ̀ fèdè sáyẹn pé bóyá ẹ̀sìn kò ju kó wọn kírun lọ kó wọn gbàwẹ̀ lọ kó wọn ìlọ maka kó wọn lọ múra kó wọn kó wọn rán yàn ní kíní kó wọn rán yàn kíní kó wọn ṣe dáadáa sẹ́bi ó rárá ẹ̀sìn ṣẹ́ gbogbo ọ̀dáṣe ayé wa àti àlùkìyàmù àtẹ̀sán lọ́dọ́ tó ti àlẹ́ ẹ̀sìn sọ káfí káfí káfí jọ́ náà bá pé náà náà fi bọ́ náà so tọ́ba yẹ kò lọ́jọ́ kristu àbí tọ́ba yẹ pé èèyàn wà lágbègbè tí ò sí onímọ̀ tí ò sọ ọmọ kéwú tí ò sì tí ọ̀nà tó náà àwọn onímọ̀ ń bọ̀ mìíràn torí pé tó bá tún wá téèyàn bá tún wá tuntun ṣe àṣẹ ẹ̀tọ́ náà ni lọ́jọ́ bá ṣe ọjọ́ léyìn tí òun náà sì mọ̀ ah, ọ̀tọ̀ lè yùn ọ̀tọ̀ lè yùn ọlọ́run ọba aláfojú aláfojú jọ ń tọ̀ ṣùgbọ́n tó wá pé kí ni wọ́n yàtọ̀ síra wọn èyí hùn àti parí léyìn ẹni tó bá kó sí rẹ̀ tó bá pin ní pínpín fúnra rẹ̀ tó ní ọya ilé sọ bẹ́ẹ̀dùn báyìí tẹ̀lé báyìí fún ìkàrà ẹ̀ fún ìṣàkó mo ti bá yẹn pín kò sí jáwó kẹ́ mọ́tà jáde o kàkà báwọn. táwọn ọmọ táwọn gbogbo àwọn tí àwọn ọmọ gbogbo àti ọ̀tọ̀ tí wọ́n tọ́ lẹ́tọ̀ọ́ sógun lábẹ́ jogún tí wọ́n bá fẹ́ràn bàbá wọn àbí wọ́n fẹ́ràn ìyá wọn àbí wọ́n fẹ́ràn ẹni tí wọ́n lẹ́tọ̀ọ́ sógun rẹ̀ ẹ kí wọ́n sọ pé kí wọ́n sọ pé kí wọ́n pa àwọn onímọ̀ ṣẹ̀rí àtọ́gbọ̀gún pé torí pé bàbá wa ti kó sí mistake ni àwọn tí ó jogún òní wọn wà á pe àwọn onímọ̀ ṣẹ̀ríà tọ́lá ní kẹsàn-án oyè tó ń bọ̀gún pín àwọn wà á pe ní ìbámu ṣẹ̀ríà tẹ́ bá ti pín ẹ ti yọ bàbá yín kò bí tọ̀ ọ̀jìnrìn tó kọ́ sínú tó ti yé ẹ ti yọ kó ń bẹ̀ ní ọlọ́run ti ní kẹ yọ ọlọ́run ti ní kẹ jẹ́sí àbí àti yọ kó àbí àbí màmá ni ó àbí ẹ̀ kánẹ́ tọ́lẹ́tẹ́ yẹn fẹ́ tọ́sọ́gun rẹ̀ ni o mọ́jẹ́ yẹn bá ní àṣebáwo látara tí ẹni tọ́ èèyàn rẹ sílẹ̀ ọ̀fẹ́ kan máa jìyà bí ajẹ́pẹ́ ọmọ yàyà ni ó tọ̀ nù ajẹ́pẹ́ ìyàwó bu ló ń tọ̀ nù ajẹ́pẹ́ ìyàwó bu ló ń tọ̀ nù ajẹ́pẹ́ ọkọ bu ló ń tọ̀ nù. a ní ẹsìn kan tó yẹ kó subhanahu ẹgbẹ́ kò tiẹ̀ ọ̀ látúnṣe mọ́ àtúnṣe tiẹ̀ ní pípẹ́ ìnáwó bá àtúnṣe lẹ́yìn tí wọ́n bá lọ kọ wíìlì lẹ́ ọ̀sẹ̀ ọjọ́ ìsìnkì kọ́dà kó gbé lọ́ọ̀yà tó gbóná jù kó lọ gbé lọ́ọ̀yà ẹ pín nípa àwọn ṣẹ̀rí àkẹ́rọ àwọn tọ́ba tó láti yọ ọ̀bá yín kò ní kí. faman khafa min musin janafan aw ifan fa asla bainahum fala isma alayhi rahim ọlọ́run ní gbogbo ẹni tó bá ṣe àsọtẹ́lẹ̀ tí tó o nǹkan ni o tó ṣe àsọtẹ́lẹ̀ tí lẹ́yìn rẹ̀ ń bá pẹ́ síbẹ̀ síbẹ̀ bí ọ̀dọ́ kú gbajúmọ̀ kú ẹ má dá bàbá wọn lọ́wọ́ tó bá kú o ẹ̀yin lẹ́sàánú rẹ o torí pé ẹ fún àfihàn àwọn ṣàkọọ́lẹ̀ jákujàku tí wọ́n tàn ṣe ẹ tún ṣe kọ́ má fi kọ́ má fi bí kọ́ má fi kọ́ má fi jẹ ìyá ní ọ̀dọ̀ náà so iṣẹ́ ẹ̀ka àti ọ̀dọ̀ mùsẹ́ máa fẹ́ ṣe dáadáa ṣùgbọ́n tó fẹ́ pa àkọọ́lẹ̀ tó bá dáa ni tí ọ̀tá kò ṣẹ̀ríà gbogbo ní tó bá yẹ àkọọ́lẹ̀ padà ní ah ìyá náà mi ní ṣeré hùn

àyíbẹ̀kọ́ ni ìdá kan mẹ́ta ọwọ́ ẹlòmíì ó tó ìjọba ìpínlẹ̀ ìpínlẹ̀ kan náà kan pè bílẹ̀ ìbílẹ̀ ni bílẹ̀ local government àbí ìjọba ìbílẹ̀ ni ọkà ìdá kan mẹ́ta mẹ́ta ọwọ́ ẹlòmíì ọkà ìjọba ìpínlẹ̀ state bọ́nà ṣe bọ́nà bá ti tẹ́lẹ̀ ṣe àìsọ pé owó haramu ẹni tọ́nà bá fún ọlọ́mọ tẹ́lẹ̀ fún ẹlọ́run ọ̀lẹ́ ọ̀nà halal fẹ́ lónìí. tẹ́yàn máa tẹ́yàn máa ń sọ wọn pé táwọn tó di alógún tó pàdé òkè ńlọ kí wọn ní à ẹsùn àfihàn ni ọjà fún àwọn àṣẹwé kínní ẹjọ bí a mú bẹ́ẹ̀ ká ká fi fún náà táàsì táàsì kí ní o ti pọ̀jù tí wọn wá yí padà àwọn eléyìí ẹlẹ́ṣẹ̀ ni wọn o ẹlẹ́ṣẹ̀ ni wọn aláàbò ni wọn Ọlọ́run fi àjẹ wọn o wà sí àtúndára àbí bá ṣe tọ̀bí bá ṣe àbí ẹni tí ó jogún ẹni tí òkú tó bá ṣe tí ọba da tó bá takọ̀ lọ́lọ́run ọba àbànábì náà ni wọ́n máa ń ṣe kí ni ni wọ́n máa ń ṣàtúnṣe rẹ̀ náà ni wọ́n máa ń ṣàtúnṣe rẹ̀ gbèrú ọ̀nà tàbí ìtàkùn bá ṣẹlẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ pé kò tẹ̀ wá ṣẹlẹ̀ ẹni tá a kàn tiẹ̀ kú òun kọ́ lọ́dún kẹ́mà pé ogún kò sọ pé kẹ́mà pé ogún àwọn ni ọ̀kàn pé ogún ṣe àpérò náà ti máa ṣẹlẹ̀ ńjọ́ mi ọlọ́run kò ṣe alẹ́nudẹ́ntẹ́bẹ̀ ọlọ́run kọ́ lè sọ lódì wa. ìmọ̀ ṣẹlẹ̀ ńjọ́ mi fámìlì mi kọ́dà ìmọ̀ ṣẹlẹ̀ ńjọ́ mi tó yẹ pé ìnà tó jẹ́ mọ àkọ́kọ́ tó jẹ́ tó dàgbà àwọn ni òní dẹ́kógún òun kan ètò pè àbí ìmọ̀ tí wọ́n fi ń jẹ́ bẹ́ẹ̀ sùhánà lẹ̀ ẹni tẹ́ jọmọ àkọ́kọ́ tẹ́ jọ gẹ̀tẹ́ dàda tẹ́ sọ gẹ̀tẹ́ pé ó tún yẹ kẹ́ máa ṣe sábàbí àánú fún ọmọ ìyàwó kejì ìyàwó kẹta ìyàwó kẹrin àwọn tẹ́ wọn lẹ́yìn tó wá ṣe ojú ẹ̀ ẹ̀ tún ọgbọ́n tún wá ṣe pé kí ni bá ẹni ẹ̀dẹ̀ lówó bá bàbá ló lówó báyà yá náà tó dẹ̀ ní oṣù hánà lálàbẹ̀ ẹ̀ tún wá filẹ̀ ẹ̀ tún afọ̀gúnlẹ̀ èkí náà kúgbọ́n ọmọ akẹ́kọ̀ọ́ da torí tí wà ọba ní ìdáhùn àkàbá ní tó ọ̀sẹ̀ bá ti lọ sókè àbáwọn kan ti lọ sókè ni àwọn ọmọ ìyàwó mi tẹ́ pé wọ́n nídìí owó wọn bẹ̀ ẹlẹ́mìlẹ́ má ti parí sukùl kọ́ kí àbọ̀ tó kù ẹlòmíì lè parí kọ́mọ́tì ìṣe ọ̀lẹ́ tí ó ní kọ́mọ́tì kọ́mọ́tì ìjọra wọn tó bá pín ogún tó ẹ̀tọ́ rẹ bá kàn yóò dolówó pẹ̀lú àná ọlọ́run tó náà bá ní yóò dolówó ẹ wà fọgún rẹ̀ wọn á ní pín omi ń bẹ tẹ́ pé òun náà tún máa mú tọ́wọ́ wù bẹ́ẹ̀ adọ́ mi tọ́jọ́ pé wọ́n sọ pé padà àwọn ọmọ ìyáálé ní kọ́kọ́ lo iléeṣẹ́ bàbá òun náà fún ọdún mélòó kan ọdún mẹ́ta kí wọ́n tó wá pín ní alábà kan sọ bẹ́ẹ̀ nílùú kan ìní dàkọ̀ lónà ó lọ kẹ́mẹ́ ọ̀tọ́ ó dẹ́ẹ́dẹ́ máa ṣe bẹ́ẹ̀ ìyá náà bá ní wọ́n ń béèrè tọ́nà kan ṣe wá bẹ́ẹ̀ ẹ̀ṣẹ̀ náà dànù bọ̀ wá sí tọ́ka òkú bẹ́ẹ̀ kò sí tọ́jú kínní kò sí tọ́ka òkú ó ti fi tó sílẹ̀ ó ti lọ sí àpò nǹkan lọ sọ oṣù kan lọ sọ pé ṣe báyà bí ọ̀rọ̀tọ̀ sí àkọ́kọ́ tó bá yẹ kó bá jẹ́ níta kọ́kọ́ ọ̀nà lẹ́sẹ̀ gbẹ́tì ìbá ti àkọ́kọ́ tó yẹ pé àwọn kan ṣe ogún bó ṣe wù wọ́n kò sí tọ́ka òkú bẹ́ẹ̀ kò sí tọ́ka òkú bẹ́ẹ̀ ó ti ẹ̀ pé òkú wa ní àwọn ọ̀rẹ́ rẹ̀ àdìpẹ́ fi gbọ́dọ̀ lọ́hùn kò sí tọ́ka tó bá ti ṣiṣẹ́ àdìjẹ́ náà tó lọ́run yẹnu sí tọ́jú alẹ́ sí fún un wọn máa jọ máa dìjọ́ ní àti ẹ̀ ẹ̀ tí o kò sí tọ́ka òkú bẹ̀ o ọlọ́run àbàlà tó nínú kọ́ abẹ́rẹ́ ọlọ́run àbàlà ọgbà tí wọ́n tí wọ́n pín ogún tí wọ́n sì níbi kí wọ́n pín tí wọ́n ẹ̀ṣẹ́ náà ní ọ̀nà kọ́ṣọ́ wa so bẹ́ẹ̀ sì ni a fẹ́ pé wọ́n bá pé wọ́n á fi ọdún mélòó lẹ́ẹ̀kan tí wọ́n ní pín wọ́n ti lo ogún tí wọ́n lò tí wọ́n lò wọ́n ti fi ṣe bísíǹsì kò dá rárá o ojú kan kò dá rárá o kọ́lọ́kọ́ وعليكم السلام كثير Thank you. kí lẹ ni ọkùnrin máa ṣe pẹ̀lú ṣé ó lóyún àbí ó ti lóyún ó ti lóyún kò rí máa tẹ́lẹ̀ kò rí máa ṣe ṣàrẹ̀. ó kàn fi lè rí. ọ̀dàdá ọdún sọ́ra pé òun lóyún. tí obìnrin ọ̀bá ti rí menstruation rẹ̀ wọ́n wà ní ìdájọ́ pé ọmọ ara ní ìdájọ́ tó mọ́ ìyẹn ni pé yóò máa kírun yóò máa gbàwẹ̀ wọ́n sì ti rí menstruation rẹ̀ sọ́tì torí pé obìnrin lè má ní menstruation rẹ̀ fún oṣù kan ìyanu oṣù ọlọ́mọ rí oṣù oṣù èyí tí ṣàkóso ṣùlọ obìnrin ṣe lọ́nà bá ní kọ́ adé sẹ́wà so ó lè má rí fún ìṣúná lẹ́gbọ́n fún ìṣúná méjì kọ́dà obìnrin lè má rí fún ọjọ́ gbọ́rọ̀ èyí ò mí ṣùgbọ́n kẹ̀kẹ́ pé kọ́mọ yọkàn á jòkó ńlé á lọ sọ́dọ̀ dókítà ọkọ rẹ̀ á mú lọ sọ́dọ̀ dókítà ọ̀sọ̀ obìnrin tó mọ̀ nípa kíní ẹ̀ á sàlàyé fún aṣọ obìnrin tó bá yẹ pé àrùn bá ní tó bá yẹ pé àrùn kan ló bá fà wọ́n tọ́jú ẹ̀ tí ẹ bá sàrùn ó lè wá lásán bẹ́ẹ̀ tí ẹ bá sàrùn ó lè ṣe kíni ó lè lọ́dọ̀ tí bá ti ń tó time tó yẹ kó rí menstruation ẹ̀ tó wá rí òní máa fi rán lẹ̀ o kò ní máa fi àwẹ̀ lẹ̀ o sojú ọmọ ìbádà tí àwọn máa ń ṣe tó yẹ pé tí àwọn bá ti ń menstruation òbí lòkì ń ṣe kò ní sílẹ̀ tí wọ́n sọ̀rọ̀ bá rí torí pé gbogbo ìjọsìn tí wọ́n ní ọjọ́ obìnrin ṣe tí ṣẹ̀rí àní kí máa ṣe nígbà tó bá ti ní menstruation ṣèbí tó bá rí ni tí ọba ti ní pọ̀ sí pé yóò máa ṣe kíni yóò máa ṣe lọ so kò ní ìdíkọ́ ẹ̀sẹ̀ máa lóògùn sóde ìdíkọ́ ẹni kọ́kọ́ ọkọ ẹ̀ ní kájọ lọ sọ́dọ̀ dọ́kítọ̀ kìí ṣe pé òun tí mo ní ìjọba ní tọmọdé ń kọ́bìnrin lọ sọ́dọ̀ dọ́kítọ̀ òun àtọkọ rẹ̀ àbí ọkàn náà àwọn eléwọ̀ rẹ̀ bí ọmọ tó dàgbà so kí wọ́n kàn pé fún dọ́kítọ̀ ìtọ́jú bá yẹ tọ́ba ẹ̀kọ́ bá ní kí ni wọ́n tọ́jú ẹ̀ dọ́kítọ̀ lè sọ pé àkàn tó ń retí oṣù míì sí àkọlẹ̀ àwọn náà pé ọ̀dà rẹ̀ ní oṣù kan àbí so ọ̀dà ọ̀dà pé oṣù méjì àbí oṣù kan sí wọ́n sàṣetọ́ ẹ̀ka ṣe ẹ̀ bí iṣẹ́ wọn wọn náà sàn wọn lẹ́sàn-án rẹ̀ so wọ́n bá ṣiṣẹ́ wọn wọ́n bá ṣe kristu wọn tó bá yẹ kí wọ́n bá ṣe pé nǹkan kan lọ́fà wọ́n tọ́jú obìnrin bẹ́ẹ̀ ẹ bá ṣe kò sí nǹkan kò ní ìdíkọ́ rẹ̀ máa lò bọ̀ tó bá yẹ pé ní ìsìn ẹ náà ẹ á tún sọ pé òun lọ́ra discover lẹ́yìn oṣù kan àbọ̀ṣù méjì wọ́n ti sọ pé bóyá òun lóyún kò ń lóyún tó bá yẹ tó bá jẹ pé wọ́n bá ti wá lóyún oògùn títàn mẹ́ṣẹ́yà títàn àwọn olùkọ́ ó lè padà affect oyún gan-an ṣẹ́ràn tó bá ti wá rìnlẹ̀ pé ó lóyún oògùn mẹ́ṣẹ́yà tuntun á lò yẹn pé mo fi ó lè padà ṣe kíni wọ́n lè padà affect kọ́lá bí ọ̀sùn lórí ganan ọ̀gùn tó lẹ́yìn ọ̀lẹ̀ padà ní side effect kan lọ́jọ́ iwájú bí kí wọ́n ṣẹ̀ṣẹ̀ máa ṣe ṣégeṣège ìrẹ́pẹ́jọ́ tí wọ́n ṣe ó change ó sì ó dẹ̀ lóòótọ́ ó dẹ̀ náà àwọn onímọ̀ sọ ìgbà mọ́ra náà náà bí sọ̀rọ̀ sọ̀rọ̀ bí rahmatulah admin so ṣùgbọ́n yóò kó sí ibo ìbò jẹ́ àti pé ẹ̀sẹ̀ tó ń wọ́ àwọn onímọ̀ náà kọ́kọ́ ọba béèrè pé báyìí báyìí báyìí so ní kúrú kò nídìí kí rògbìn wọn ṣe bẹ́ẹ̀ ǹgbọ́n ká sọ pé ọwá ti wá lóògùn yẹn o wọ́n wá rí menstruation yẹn bọ́sẹ̀ bọ́sẹ̀ bí sí máa ń rí sẹ́kù menstruation náà ni níbi ní àwọ̀ rẹ̀ ìgbà tó dé àwọ̀ rẹ̀ kọ́lọ̀ rẹ̀ mà òórùn rẹ̀ ọ̀dà mà bí ṣe máa ń ṣe lára tí bá jáde ọ̀dà mà lẹ́yìn ìgbà tó lọ menstruation ó fi kí wọ́n fi ara rí bẹ́ẹ̀ ṣe mà so that irú eléyìí náà kò ní sọ pé ṣe àǹkọ́ ká sọ pé nìsín ìgbà tí ọjọ́ kẹta oṣù kan ní máa ń rí menstruation tẹ̀ lákòjú rẹ̀ oṣù wo láwàá yìí oṣù keje kí ni oṣù keje náà rọjà oṣù keje ń jẹ rọjà bàbí tí ń dèkè ní seventeen ká sọ pé seventeen ni màmá ń rí ká sọ pé èyí ká sọ pé bóyá three three rọjà ni màmá ń rí káwọn three oṣù kọ̀ọ̀kan nínú oṣù Islam yẹn sábà máa ń rí ẹ̀ kìnìún tí ń pè registration àbí tọ̀ ọ wá lọ́gùn gbàtọ́ wá sọ pé wọn ò rí fọ́ṣù kan wá pàtàkì wá lọ́gùn gbàtọ́ wá lọ́gùn ṣẹ́wà kò rí ká sọ pé oṣù ọlọ́rọ́ wà níwájú rọ́jà lọ́ wà lẹ́yìn rọ́jà níwájú rọ́jà jùmọ́dà lákàrà bí oṣù ọlọ́rọ́ wà níwájú jùmọ́dà lákàrà jùmọ́dà lọ́wọ́ ká sọ pé jùmọ́dà ọlọ́rọ́ ní òṣìwà gbà tí ò rí àbí nígbà tó jùmọ́dà lọ́wọ́ rí ṣùgbọ́n kò rí jùmọ́dà lákàrà wọ́n wá lọ́gùn gbàtọ́ ọlọ́gun alọ̀lẹ́ ní ọjọ́ kẹta ọjọ́ tàwa yìí ṣe àpẹ́ bọ́ sí ọjọ́ tí màá ń rí kinní náà nù àbí torí pé wá tó ti ẹni tó jẹ́ mọ̀tádà nù tó ti ní ọjọ́ kan tí ní sàlàdà tí ní wọn sí menstruation òun wọn pè ní mọ̀tádà sọ́sẹ́dá tẹ́ pé ẹ̀jẹ̀ kí náà ti ń pè ẹ̀jẹ̀ haidọ̀ tẹ̀ menstruation tẹ̀ bọ́yọ̀ red yóò máa pé ó máa ti red menstruation lóde ó lè black tẹ́ pé ètò òun fi tí tí menstruation ẹ̀gbọ́n yóò black tí wọ́n ti kó black. so òun náà sá máa kọ́ lọ yẹn then wọ́n tún máa fi ń dáhùn pẹ̀lú òórùn ṣíṣe ń rùn obìnrin tó bá jẹ́ màmá yíza tó dá àmà yàtọ̀ yóò máa sẹ́pẹ́ dọ́dún nǹkan tí mi dájà àìdọ́mọ̀ yẹn menstruation yẹn náà ló tún wá rí ìgbà tó lóògùn yẹn ó rí ní inú oṣù kẹta ọlọ́jà bì yìí àbí tó jẹ́ pé ó bá bọ́ sí ìgbà tó máa rí kí òun ní sọ pé torí pé òun ti lògùn ògùn ló jẹ́ sára bí tóun fi rí kò sí yàtọ̀ pé kò sí yàtọ̀ láàrin olóògùn tó fi rí menstruation yẹn àgbà tí ó lògùn náà yọ ká pọ̀ ti kí òun ti rí náà nù so that kò ní kò ní kò ní gbà rẹ̀ tọ́lẹ́pẹ́ rẹ̀ bá ń bẹ tó ń dà rẹ̀ àwẹ̀ súnà kọ́ mẹ́ta tí wọ́n máa ń dá lóṣù kọ̀ọ̀kan ní oṣù sáà tí wọ́n ń pè ní alayamul bayt àbí ayyamul bayt eh, thirteen fourteen fifteen àbí ọ̀rẹ́ monday àti thursday so èyí tó àyà sùn àti àkọsí ẹ̀sìn kò ní ṣe kí kò ní gbà dọ́gba bọ́ sí àkókò yẹn àti ní ṣe bẹ́ẹ̀ dẹ̀ ni kò ní kírun nígbà so ìdájọ́ rẹ̀ ṣùgbọ́n a ní kò ní di kí ológun kọ́ ní ológun ní oṣù pẹ̀kẹ́ lọ́gùn so that yóò lọ bá àwọn dókítọ̀ yóò kọ̀m̀plé ọlọ́kọ̀ ẹ̀ ọkọ̀ ẹ̀ tẹ̀lé àbí ẹlẹ́wọ̀ rẹ̀ yábálẹ̀ ẹlẹ́wọ̀ ẹlẹ́wọ̀ ẹni tó ti bàlágà ló jẹ́ ọmọ rẹ̀ so that wọ́n tẹ̀lé tó bá tẹ̀lé wọ́n kọ̀pẹ́ fún dọ́kítọ̀ ní tó bá ṣẹlẹ̀ wọ́n ṣàlàyé fún ṣùgbọ́n tóbìnrin obìnrin yóò wà oṣù kan oṣù méjì kan máa rìn mẹ́ṣẹ́ṣẹ́ oṣù yẹn kan torí pé àwọn onímọ̀ sọ pé láhàjà lẹ́ àkọ́sẹ̀rẹ̀ tóhù kò sí ààlà kankan fún ìgbà tó pẹ́jù tóbìnrin lè fi wà ní mímọ́ tí ò ní ṣe negotiation ó lẹ́wà lọ́dún kan kọ́bìnrin má ṣe negotiation tó bá láti lọ rí ara àwọn ní ìtọ́jú àwọn dókítà lẹ́yìn ọlọ́run tí wọ́n ti ní kò sí àrùn títí ń tẹ́ka ìdí ìṣẹ̀dọ̀ pé kò sí àrùn kò sí kíní kankan wọ́n má bànújẹ́ wọ́n má ṣèyàn kan wọ́n má bànújẹ́ kó má ṣèyàn kan pé kì í sòrò kó wọn kò ń wà lálàáfíà ọ̀tọ̀ ni pé ọmọ tí máa ń wá ọmọ àbí ń bẹ̀rù ń bẹ̀rù sòrò ń bẹ ọmọ ọ̀tọ̀ sẹ́ẹ̀kọ́tọ̀ lè yàn èyí náà kàn máa bẹ ọmọ ṣe rẹ̀ pẹ́ sì máa ṣètọ́jú tó yẹ fún ọ̀nà ilé ìrìnnà lọ́tọ̀ ǹgbọ́n tó yẹ pé ẹni tí ò ṣe ti ó ń bí máa ń ṣe kíní kan so wọ́n kàn á ṣẹlẹ̀ pé bí oṣù kan àbí oṣù méjì kan àwọn tí dókítà sọ pé kò sáárùn kò sáàárẹ̀ kò sí kíní kan tí ọba ti wá rí yẹn o bí ó wá rí yẹn náà yóò máa kí mẹ́mọ̀ dàrẹ̀ yóò máa ṣe ọgbọ́n kí ó ṣe tí èé ṣe nígbà tó kiri menstruation tó bá ṣẹlẹ̀ pé ó lóyún àti ó lóyún ó tó á discover kó lóyún discover tó ń discover kó lóyún kò tó lẹ́rìí pé kó fi mọ̀ pé òun lóyún àbí kọ́lọ̀ lè ṣàbẹ̀wò kọ́lọ̀ ṣàyẹ̀wò kọ́lọ̀ ṣe ultrasound àbí kó ṣe ṣe scan so ní ọ̀dọ̀ àwọn doctor àwọn obìnrin ṣe dáadáa kọ̀yẹ́kẹ́ ọgbẹ́ kọ̀yẹ́kẹ́ ọgbẹ́ ìyàwó yàtọ̀ sí kíní táwọn ọkùnrin máa ṣe máa ṣe rẹ̀ fọkùnrin alhamdulilayi àwọn obìnrin ṣe dáadáa kọ́dà bẹ́ẹ̀ bá lóbìnrin bí wọ́n bá lóbìnrin ló sì bẹ̀ mú sí màlẹ́gbẹ̀ yà ẹ̀ wọ́n rí kíní tí ń pè obìnrin tọ́jọ́ christian tọ́jọ́ pé wọ́n ṣe so wọ́n ṣe tán sí màdáadáa wọ́n lè mọ̀ pé sóyún wà ń bẹ abẹ́ sóyún bẹ́ẹ̀ sóyún wà ń bẹ abẹ́ sóyún bẹ́ẹ̀ kí ló pé sọ sóyún bá ti wá wá bá ti wá hàn pé oyún wà ń bẹ abẹ́ àbí òsóyún bẹ́ẹ̀ ṣe yà pé tọ́lá pé kò bá sóyún bẹ́ẹ̀ a jẹ́ pé mẹsẹ̀ sàbẹ̀ òrìgẹ́ bá sàbẹ̀ òrìgẹ́ bí àlàyé tàbí síwájú tó bá jẹ́ pé oyún wà wà ń bẹ tó tún wá rí ẹ̀jẹ̀ tí wọ́n sọ pé oyún wà ń bẹ wọ́n wò wọ́n ti sàn bí àmì ìlú ẹ̀kan àtúnṣe wọn tún lè tàn án pé túnṣe àtúnṣe kọ́ ẹ̀rọ ṣe lọ́nà méjì ọ̀nà ìtọ́sọ àbí ẹ̀rọ pé túnṣe so lọ́sọ̀ láti máa pé tọ̀ ó rìn rẹ̀ pé ó ti lóyún oyún oṣù kan àbóṣùn oṣù méjì lápèjú kọ́dà àbóṣùn oṣù mẹ́ta ṣé ẹ̀jẹ̀ tó wá rí òun bíi menstruation tó sì lògùn tó jẹ́ pé gbogbo àtúnṣe dẹ́jẹ̀ haidom menstruation mánà ni ó wà bẹ́ẹ̀ ṣé ó máa kakun haidom àbí kèsì haidom èyí òun lọ síbi ọ̀rọ̀ àwọn onímọ̀ nípa pé ṣé aláboyún ẹni tó bá lóyún ṣé máa ń ṣe ẹ̀jẹ̀ aládàá ṣé máa rí ẹ̀jẹ̀ aládàá àbí èrè ọ̀dọ̀ imam malik rahimahullah àtọ̀rọ̀ kan ọ̀dọ̀ imam shafi rahimahullah ọ̀dọ̀ imam shafi sọ̀dọ̀ pé obìnrin ìpè ìmọ̀ọ́sẹ̀ haidọ̀ pé obìnrin náà lè rí menstruation tó bá lóyún ìyẹn pé obìnrin tó bá lóyún ó lè ṣe lóyún menstruation rẹ̀ so ṣùgbọ́n ọ̀dọ̀ imam ahmed rahimahullah ti máa bí hanifa àtọ̀rọ̀ àtọ̀rọ̀ mi so pé obìnrin ò ní kèsì menstruation obìnrin tó bá ti lóyún kò ní ní menstruation rẹ̀ so so that èyíkéyìí ọ̀rọ̀ méjèèjì ni wọ́n gbà látọ̀dọ̀ ọmọ náà nínú àìsàn ọ̀dà dáadáa so ní kúkúrú ṣá ní ó rí pé àwọn tí wọ́n sọ pé obìnrin lè rí menstruation rẹ̀ tó bá lóyún so lórí ọ̀rọ̀ wọn kà fún menstruation lọ́dọ̀ wọn nǹkan sí ẹwẹ́ ń bẹ́ẹ̀ ọ̀rọ̀ yìí o àti sọ nígbà níbi ìdánilẹ́kọ̀ọ́ so lórí pé obìnrin tó bá ti lóyún pèsè menstruation kódà tó bá lóògùn yẹn wọn kà kún pé bíi kí n ẹ̀jẹ̀ kí n ẹ̀jẹ̀ ọwọ́ ọ̀dánù ọlọ́run balawa tó ní mà ǹgbọ́n kẹ́ ọ má ṣe gbèsè fúnra kọ́sà ti di pé ọlọ́sọ́dọ̀ àwọn dókítà tí ìṣesí bá yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀ ọlọ́run balawa tó ní mà sọ̀rọ̀ jẹ́ dókítà ti àwọn ti ìgbàlódé ni ó jẹ́ ti àwọn sáwọn tó jẹ́ ewé egbò ni ó tí wọ́n mà nípa dáadáa tí wọ́n sì kúrọ́ tó sì lójú àtẹ́ pé táwọn sì máa ń mà mo sá pípa tọ́lọ̀ fi fúnlẹ́mà ìtọ́jú iná sọ̀tọ̀ gẹ́gẹ́ bá sá sọ́lé yìí tọ́jọ́ mọ́ ọ̀rọ̀ ṣẹ̀rí à ń bẹ̀ wọ́n bá ti rí kínní dókítà náà bá ṣe ń tọ́sí nípa ìtọ́jú nípa obìnrin wọ́n bá kọ́ ọ̀rọ̀ ṣẹ̀rí àjọ wọn kì í ṣe dókítà náà ti ṣe pátúwá ṣe dókítà náà ti ṣe kínní ló ṣe pátúwá ṣe kínní so wọ́n bá kọ́ ṣẹ̀rí ọ̀dọ̀ àwọn mẹ́rin ṣẹ̀rí à so ó lè sọ pé ìtàn dókítà sàgbẹ́ wọn lábẹ́ lọ́dọ̀ àwọn dókítà báyìí báyìí báyìí àwọn onímọ̀ ṣẹ̀ríà tó máa fi hàn sọ pé ìdájọ́ ṣẹ̀ríà tọ́bárí báyìí báyìí báyìí tọ́bárí báyìí báyìí báyìí tọ́bárí báyìí báyìí báyìí ọ̀nà àbàlàwà tó nínú. wọ́n ní pé kò sí question àbí àfẹ́lẹ́ náà ṣe last question ọ̀nà àbàlàwà tó nínú ọ̀nà kọjú ká dájọ́ yẹsùn aláhùn alẹ́ mẹ́ta àbí ìdàfàkìsàn fi dé وارزقنا علما نافعا وعملا متقبلا ونسألك شفاء من كل داء اللهم لكم الاخلاص في الأقوال والأعمال كلها الله الباطله الصواب القبول والبركة الثبات حسن الخاتمة سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك